kò sí ọmọ yorùbá tó máa wà játijàti ẹ rí ẹwọ ẹnìkan tó bá gbọ́ èdè yorùbá dáadáa tó mọ bọ́n ṣe ń lo àṣàyàn ọ̀rọ̀ akànlò èdè ẹ̀nà òwe papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo tó tún wá ní àgbékalẹ̀ ọ̀rọ̀ tó bá ń sọ ọ̀rọ̀ gbogbo èèyàn ló máa lísìn sí tó dẹ̀ tún ní làákàyè àti gbé ọ̀rọ̀ kalẹ̀ kò sí bó ṣe lè máa sọ àtọmọdé àtàgbà náà máa dákẹ́ wọn máa wò ó láti fìdí ẹ̀ múlẹ̀ pé èdè ẹ̀mí èdè yorùbá ẹ tẹ̀síwájú mọ́. ẹ ṣe àdúpẹ́ sà òun náà mo fi ń ṣàlàyé fún àwọn èèyàn wa ṣẹ́rí ibi tí mò ń lọ mò ń bọ̀ mo máa fi lélẹ̀ ńsìn ibi tí mò ń lọ mo fẹ́ gbé láti ìbẹ̀rẹ̀ nítorí mo fẹ́ yọ nǹkan tó ń jẹ́ ìjayà kúrò lọ́kàn wa ni mo fẹ́ yọ nǹkan tó ń jẹ́ ẹrù kúrò lọ́kàn wa mo fẹ́ ká ní ìdánilójú gidi gan ká gbé ẹsẹ̀ wa sórí àpáta ni ká má gbé sínú yanni ká dúró ní gidi wípé yes ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ pé táwọn bàbá wa ń ṣe ìlọsíwájú ńgbà yẹn àwọn òyìnbó